إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ànábì wa Muhammad ẹni tí Allah fi ṣe ìkẹ́ fún gbogbo wa à ń bẹ Ọlọ́run kí ó ṣe ìbẹ̀rẹ̀ àlámọ̀rí ayé wa àti òpin rẹ̀ kó ṣe ní dáadáa kọjọ kí Allah ó jẹ́ ká gúnlẹ̀ láyọ̀ èyí ni òní ní ọjọ́ júmọ́à tó jẹ́ júmọ́à kejì nínú oṣù Dhulikada ọdún fourteen forty tí déètì òní sì jẹ́ ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún fourteen forty bákan náà nínú kútúbà wa tòní òun ní abala kejì ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ níjẹjọ tá a pè ní asọ́dakọ̀ anilẹ̀ mẹ́yìtì òkú ní ìjẹjọ a fi rinlẹ̀ fún wa wípé bó tilẹ̀ ga sí pé ìpìlẹ̀ òun ni pé ẹ bá fẹ́ wà àlìjánnà òun ni ó ṣiṣẹ́ àlìjánnà ẹ má fẹ́ wọná òun ni ó ṣiṣẹ́ ẹ̀ná ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n nínú àánú ọlọ́run nítorí pé ọba tí ládàá rẹ̀ pọ̀ ju ń tà lè gbà lọ ni. Pe, ó tún wá fi àwọn àǹfààní kan sílẹ̀ fún wa nínú àwọn àǹfààní náà ọ̀kan bẹ̀ ni intifawu limayit bi amali lhayi bí òkú ó ṣe ṣàǹfààní pẹ̀lú iṣẹ́ alààyè òun la gé kuru sí asọ́dákọ̀ anilimayit la gé kuru sí sàrà òkú ọlọ́run tún wáá fi àyè lẹ̀ fún wa wípé yàtọ̀ sí iṣẹ́ tara tiẹ̀ tó o ṣe láti fi wà lìgán náà gbogbo àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn láì fi tẹ́bí ṣe wọ́n tún láǹfààní láti bọ́ ọ dá sí tọ́lọ́hún láti bọ́ ọ síṣẹ́ tó fi wà lìgán náà gbogbo ọmọ ìyá wa nínú ẹ̀sìn ni yálà àwọn tá a jọ lu ayé tàbáwọn tá àjọ lu ayé bó tilẹ̀ gà sí pé àwọn tó rọrùn fún ìpele àkọ́kọ́ làwọn tá àjọ lu ayé ìpele kejì làwọn tí aṣáájú wọn wáyé àwọn tí wọ́n ṣáájú àwa lọ wọn ò láǹfààní àti ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ àlìjẹ́nà ní abala sàróòkù ṣùgbọ́n àwa láǹfààní àti ràn àwọn lọ́wọ́ torí pé a ti mọ̀ páwọn ti kú sínú Islam àwọn ọ̀gbọ́n pa tiwa kí wọ́n tó kú láyé ọ̀rọ̀ ilé wa ń bá lọ ta sọ pé kò ì parí o àti ìgbàdé ojú àmì nínú ohun tá a tó wá rí sọ níjẹjọ òun ni wípé a ọ̀nà tí òkú lè gbà ṣàǹfààní pẹ̀lú sí àlàyé a bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú orígun ìsìláàmù márààrún orí ibi tá a ti gbé nìyẹn torí pé ó ní òpó ìsìláàmù wa ní ṣókí àwa fi rinlẹ̀ wípé ní ti orígun àkọ́kọ́ tí í ṣe orígun kẹ́límẹ́tù ṣàhádà àlébókùṣe. Ah, tẹ́nìkan bá sọ pé kó o ṣe láìlà ilà náà ọgọ́rùn fókù rẹ ó ń wèsì táìmù rẹ fókù yẹn ni ìwọ tó o bá ṣe láìlà ilà náà ìwọ lọ́gbàládà rẹ àìbáyìí rẹ ṣe kò sí nínú ọ̀nà tí òkú lè gbà ṣàǹfààní látàdọ̀ alààyè kò sí nínú ẹ̀ àwọn àfáàní ò sí nínú ẹ̀ wọ́n nítorí wípé kẹ́límọ́tù ṣàádà ìlàfi wọnú Islam ẹni tí ó bá ti wá ní nígbésí ayé rẹ̀ ẹlòmíì ò lè bá ṣe kó fi wá ní. ìyẹn ni níní kẹ́límọ́tù ṣáádà yẹn ní òtún wá jẹ́ májẹ̀mú fún òkú tá a fẹ́ bá ṣe sàrà torí pé òkú tí kẹ́límọ́tù ṣáádà rẹ̀ bá ti bàjẹ́ alàyè ò lè wúlò fún wọn so wọ́n fi kẹ́límọ́tù ṣáádà wọ́n fi ṣe condition wọ́n fi ṣe foundation wọ́n fi ṣe májẹ̀mú fún àwọn sàrà tá a fẹ́ ṣe ni so a lè bókù ṣe la ilaha illallah kó wá wọnú ìwé iṣẹ́ rẹ̀ òkú láíláí kò possible lẹ́yìn náà orígun kejì onírun kíkí òkú tó bá mọ̀ pé òní ládàrún gbà kò kí kó tó kú ni torí pé àì fi ìrun ṣe sàrà àfọkù àì fi irun àì fi ṣe sàrà fún òkú ìkẹta òun ni ààwẹ̀ ẹ̀rí wà wípé a lè bá aláìsí gbá ààwẹ̀ tó bá jẹ gbèsè ààwẹ̀ ni o tí ó bá ti jẹ gbèsè ààwẹ̀ kò sí pé ọgbà ààwẹ̀ kan tán ó pé kọ́lọ́mọmú ládàá rẹ̀ bá òkú rẹ̀ rárá o rárá o tí òkú rẹ tí òkú rẹ tó bá jẹ gbèsè àwẹ̀ o lè bá san kódà àwọn àáfàá tún pín yẹn wọ́n tún fà á wọ́n ní kì í ṣe bí gbèsè àwẹ̀ rọmọdọ́ọ̀nù bí kò ṣe gbèsè àwẹ̀ ẹ̀jẹ̀ jíjẹ́ tí ò rí múṣẹ kó tó kú láyé ibi tá a bá dé nìyẹn tó túmọ̀ sí pé orígun kìíní nínú ìsìláàmù àlébùkù ṣe orígun kejì àlébà ṣe orígun kẹta àlébà pẹ̀lú àlàyé tí mẹ lábẹ́ rẹ̀ àwọn kan bá gbèsè àwẹ̀ ọ̀ràn yẹn lọ àwọn kan sọ pé rárá gbèsè àwẹ̀ jẹ́jẹ́ ni wọ́n nítorí pé ẹni tó lu àǹfààní tọ́lọ́ ń fún un nínú Ramadan tí ò fi ráwẹ̀ gbà tó ń retí pé tọ́bádé ìyàwó òun ó gbà á Ọlọ́run ni ó fún láǹfààní kò jẹ gbèsè àǹfààní tọ́lọ́ ń fún nú àwẹ̀ ó lò ó ó dẹ̀yìn àwẹ̀ Ọlọ́run ò jẹ́ kó dẹ̀yìn àwẹ̀ kò sí ní ta fẹ́ ṣe sí ṣùgbọ́n ká yọ kúrò ká fi kún kókó ni wípé a bá òkú san gbèsè àwẹ̀ lẹ́yìn ikú rẹ̀ orígun kẹrin nínú Islam òun orígun zaka orígun zaka zaka dúkìá a lè bá òkú yọ zaka lẹ́yìn ikú rẹ̀ mọ́ ṣùgbọ́n a lè bá òkú ṣe sọ́dákọ̀ a bá òkú yọ zaka nínú dúkìá rẹ̀ mọ́ ṣùgbọ́n a lè bọ́ òkú ṣe sàrà ohun tí ń jẹ́ zaka orígun ẹ̀sìn ni òun náà sì ní májẹ̀mú ó ní ń tó gbọ́dọ̀ wọ̀ lọ́wọ́ onídúkìá kí zaka tó wọ̀ tó ní dúkìá ọba ti wá sí láyé mọ́ dúkìá yẹn kì í ṣe dúkìá tiẹ̀ mọ́ ó ti di dúkìá àwọn tí ó jogún ẹ̀ gbogbo olé tó kójọ ọkọ̀tọ̀ ràjọ máa ràjọ máa kọjọ ọ̀hún rà fáwọn tí ó pin ni ọjọ́ tètè mọ́ lọ ṣàkàkọ́ tó kú torí tó bá fi lè kú pin ẹnìkan kan ò lè bọ́ lọ ṣàkánú dúkìá rẹ àti pé kì í ṣe dúkìá rẹ mọ́ ó ti di dúkìá àwọn ìyàwó àti àwọn ọmọ tó bá lọ́mọ láyé tó bá bá lọ́mọ láyé àbí ó bímọ òbí ọkùnrin ó ti di dúkìá ìyàwó àwọn ọmọbìnrin rẹ àwọn òbí rẹ àti àwọn ọmọ ìyá rẹ tọ́ọ̀bá ti lí tọ́ọ̀bá ti bí ọmọkùnrin láyé now kókó níbi ọ̀rọ̀ zaka ni wípé àìbókù yọ zaka tọ́ tí zaka bá wọnú owó rẹ lójú ayé rẹ yọ tọ́ọ̀bá ti yọ tọ́ọ̀bá fi kú gbé ó ti parí nu ó di gbọ́n inú àmọ́ ṣe mọ̀ pé irun ọ̀ràn èèyàn ó ní náfìlà àtọ̀ràn èèyàn àti náfìlà láàlẹ́ bókù ṣe ok àwẹ̀ àwẹ̀ ọlọ́ràn èèyàn ó ní náfìlà ọ̀wọ́ ọ̀ràn èèyàn nìkan láàlẹ́ bókù san tó bá jẹ gbèsè ẹ̀ ní ti zàkà a lè bọ́ òkú yọ zaka ṣùgbọ́n ìdá lẹ́sà zaka òní sọ́dákọ̀ a lè bọ́ òkú ṣe sọ́dákọ̀. sọ́dákọ̀ yìí ni ànábì pè ní sọ́dákọ̀ tún járíyà sàrà tí ìwúlò rẹ̀ tí ó máa tẹ̀ wájú tí ó máa tẹ̀ wájú tí ó máa tẹ̀ wájú. àwọn onímọ̀ wọ́n ní ti ń jẹ́ sọ́dákọ̀ tún járíyà ó ní ohunkóhun ohunkóhun tá a bá òkú ṣe tàbí tó kú ṣe fúnra ara rẹ̀ gan tí ń ṣàǹfààní fáwọn èèyàn títí àti títí láíláí tí wọ́n bá béèrè lọ́wọ́ ọmọ primary six pé sọ àwọn nǹkan kankan fún wa tó ga sí pé tíyẹn bá ṣe lónìí yóò mọ jàǹfààní ẹ̀ lọ títí àti títí láíláí ọmọ pharmacist gan yóò dakọ yóò dakọ mélòó nbẹ yóò dakọ nǹka díẹ̀ nbẹ ah yóò ní míyàn bá kọ́lé at least kílé kan tó wú tán ráúráú kó tó dẹgẹrẹ mìtì kó tó di state of emergency at least yóò lé ní àádọ́ta ọdún àwọn ilé àádọ́ta ọdún sì ń bẹ tọ́bágá sí pé òkú kan ló kọ́ táwọn èèyàn wá tàbí wọ́n kọ́ lóko òkú àwọn èèyàn wá ń gbénu ilé yẹn lọ́fẹ̀ẹ́ sọ́dákọ́ tún járíyà ní fún fifty years kìsọdún kìsì ọmọ ọdún kékeré náà kìsọdún kékeré bẹ́ẹ̀ náà tó bá gẹ mọ́sálásí ẹ wo mọ́sálásí àlìwò ẹgbà tí wọ́n ti kọ́ yóò ti lé fifty years yóò ti lé ní fifty years torí mi bá láyé ni yóò ti lé ní fifty years sọdakọ́tù jáde yànnú ẹ wo títì tẹ́ ẹ là sádùúgbò yìí táwọn èèyàn ń tọ̀ lọ tí ń tọ̀ bọ̀ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà dáàsì máa tẹ̀ lọ́nu tí gbogbo àwa táwọn bẹ́ẹ̀ ládùúgbò ó fi kú òun ni ó rẹ̀yìn wa títì ní rẹ́yìn aráàlú ara ara nǹkan tí a lè ṣe nìyẹn tí àǹfààní rẹ̀ tí ó mọ lọ títí àti títí láéláé tó fi mọ́ omi kagbe kànga kágbẹ́ kànga ayé ti dáyé bọ́ọ̀hùn tàbí àwọn kànga míì tó tún jìn iye ọdún tí wọ́n fi máa pọn kànga ojoojúmọ́ ni wọ́n máa mu omi nínú rẹ̀ tàbí ká nǹkan eléso ẹ igi orógbó ìmọ̀ ẹgbó ọ̀ lè rí igi orógbó kan. kó kú rèwerèwe ẹ̀mí ẹ̀ máa gùn igi ọ̀pẹ ẹ̀mí tiẹ̀ náà máa ga ẹ̀ máa gùn igi ọsàn igi àgbálùmọ̀ àwọn bàbá bàbá àtẹ̀mí igi tẹ́ ti gbìn sóko tó gẹ́gẹ́ àgbálùmọ̀ wọ́n sì ń bẹ́ńbẹ̀ dòrí olónìí sọdakọtù jáadíyà ni àwọn èèyàn kọjá bẹ̀ wọ́n náwó ọjà àwọn tó ní ti kú ó ti di sàrà bá ti ń lọ ìyẹn ni sàrà àti islam ní a ṣe lẹ́yìn náà lábẹ́ sàrà yìí ó ní sàrà tó dá sí pé kìí ṣe pé ń sàn kìí ṣe pé mìíràn gùn ṣùgbọ́n islam ò ṣe léwọ̀ fún wa bí àpẹẹrẹ nísìn àrí aláìní ń lọ ó ní ẹ fún mi torí ọlọ́run kò sì tọ́ bá kò ó ni ládàá iṣẹ́ yìí o kọ́ máa gẹ́tò kú rẹ sọ́mà pé òòlì máa fún lójoojúmọ́ yóò sù ọ́ abẹ́kọ̀ ó di òní gbé bùkátà wà ọ̀la gbé bùkátà wà tó bá yá yóò sù ọ́ ká sọ pé òun òun pa ẹran lójoojúmọ́ fún àràdúgbò pé ládàtí ìgbàgbà ń bẹ kọ́ máa gẹ́tò mi tó bá yóò sù ọ́ ṣùgbọ́n Islam ò ṣe léèwọ̀ pé o lè fi nǹkan jíjẹ o lè fi nǹkan wíwọ̀ o lè fi ṣe sàráà ní ó kọ aláìsí islam ò ṣe lé wọ bó jẹrẹ sí ni bó ṣe àkàrà ni bó ṣe mọ́sà ni nǹkan jíjẹ nǹkan wíwọ̀ nǹkan lílò tí ò ní tọ́jọ́ sàrà náà ni ṣùgbọ́n sàrà tí wọ́n ní májẹ̀mú kọ́nà tó tẹ́wọ́ gbà májẹ̀mú àkọ́kọ́ òun ni pé òun ní mú ọjọ́ fún o tọ́ ọ bá ti mọ́jọ́ fún o ti bàjẹ́ o. olóò ah, fẹ́ dí mọ́sà fún bàbá rẹ òní jimá jimá ti ń bọ̀ ló mú tá a ràn pé kó mú jimá ṣé tọ́ba ṣe ń tọ̀sí ọlọ́run nígbà tọ́ba ṣe ń monday sọlọ́run nígbà tọ́ba ṣe ń tuesday sọlọ́run nígbà ta ló rán ọ tó o mú mímú ọjọ́ fún sàrà ó ti bàjẹ́ mímú ọjọ́ fún sàrà yẹn ó ti bàjẹ́. ẹ wá wo gbogbo sàrà táwọn èèyàn ṣe fókù nílùú wa lónìí wọ́n ń dájọ́ sí ni wọ́n mú jọ fún ni wọ́n lè pè ní sàrà ọjọ́ kẹta wọ́n lè pè ní sàrà ọjọ́ keje wọ́n lè ní togójì ọjọ́ wọ́n lè ní tọlọ́dọọdún níbo lẹ ti rí pé kẹ́ ẹ mú ọjọ́ fún mímú ọjọ́ fún sàrà olóúnjẹ ó ti di àdàdálẹ̀ ojúpọ̀nà tí Islam gbàgbé kalẹ̀ ni wípé orí ibi tó fẹ́ náwó yẹn sí níbẹ̀ yẹn ó sì ná sí i khalas ó parí orin kan ẹnìkan ebi ń pa ó sì róúnjẹ fún un orin ìpàdé ẹnìkan kò lásọ ó sì fún lásọ àìdájọ́ sí àìdájọ́ sí gbogbo sàrà àtàwọn bá ti dájọ́ sí ó ti di bídíà torí pé tó bá sọ pé ọjọ́ kẹta lẹ fẹ́ ṣe é kí ló sọ ọ́ di ọjọ́ kẹta tàbí tẹ́ ẹ bá mú ọjọ́ júmọ́ kí ló sọ ọ́ dọ́jọ́ júmọ́ à sẹ́sìn ló sọ ọ́ di ni àbẹ́yìn ẹ̀sìn ò sọ di ẹ̀yin lẹ sọ ọ́ di ẹ̀yin ò wá ní ọtọ́rìtì láti fi ọjọ́ sí nǹkan nínú ẹ̀sìn jímọ̀ la fẹ́ kí ní ìsìn káwá parupọ̀ pé ẹ̀wù jímọ̀ tò ní yìí ẹ̀jẹ̀ aṣọ di ọ̀túnla sálágbára rẹ̀ alágbára rẹ̀ ẹ̀sìn ló fi àsìkò sí fún wa ìyẹn jẹ́ mẹ́jẹ̀mọ́ àkọ́kọ́ lórí sàrà èyí tó dá sí wípé ó jẹ mọ́ oúnjẹ jíjẹ ó jẹ má sọ wíwọ̀ ní ètò gásí pé tẹ́mi rèé sábà gùn nọmba two ó ní pé sàrà la pè é kò gbọdọ̀ di ayẹyẹ sàrà òun la pè é kò gbọdọ̀ di kíni kò gbọdọ di ayẹyẹ ayẹyẹ làwọn èèyàn ń ṣe wọn ò ṣe sàrà ẹ̀yin náà mà bẹ́ẹ̀. ayẹyẹ ni wọ́n ń ṣe ṣebí wọn náà mọ̀ pé ńgbà tó lọ kí n bí ayẹyẹ òkú ìyá rẹ̀ àbí ti bàbá rẹ̀ sọ̀rọ̀ pé ó yọra ẹ ó yọra náà ó dé fìlà ẹ tún sànkó ẹ tún mú aṣọ ẹ dáṣọ fún un ṣé sara lẹ́sìn ṣe wọn ṣé sara nìyẹn celebration ń pè yẹn ayẹyẹ lẹ́ ń ṣe sara ni wọ́n ní máa bòkú kèé ṣayẹyẹ sàrà ní bòkú kì í ṣe ayẹyẹ ayẹyẹ lẹ́yìn Yorùbá máa ń ṣe ẹ̀ ṣe sàrà fòkù sàrà ni wọ́n ní máa bòkú kì í ṣe ayẹyẹ nígbà níjọ́un ó ti pẹ́ díẹ̀ o lọ́jọ́ jímọ̀jímọ̀ báyìí láàárọ̀ wọ́n á gbámọ̀là wá wọ́n á gbé mọ́sà wá ta ni mo yọ̀dá tì ẹ̀yin bàbá wa. lọ́jọ́ tá a máa ń jẹ mọ́sá níjọ́ jimá mọ́sálásí èmi jẹ́ nígbà tá a ti dàn kankan mọ̀ àjẹlálì wò dáadáa tá a ti dàn kankan mọ̀ tá a kéré tá a ń primary school wọ́n gbé wá mọ́sá gbóná ètò rọ̀ ètò gbogbo ẹ̀ ma gbé wá àtàmàlà dúdú àti funfun náà à ń pè é sàrà lọ́jọ́ náà lọ́hùn yóò ti gbèsè gbẹ mọ́sálásí yóò ti bá tiẹ̀ lọ yóò retí kẹ́ ẹgẹ́ tán kò ń wá palẹ̀ abọ́mọ́. sọ wàá fi wé ẹni tó lọ́n fẹ́ sàrà fókù ìyá rẹ̀ tó wá ní àkàrà tí mo mú rèé o two thousand naira ni o kí ni ṣe ń wọ́n run business lára rẹ̀ wọ́n run business. tó o wá tó gbé ìṣù ọkà méjì fún ọ àti mọ̀tínà kan àti bọ́tù wọ́tà ó sì gbogbo rẹ̀ ó ní gbogbo kíní yóò kọjá five hundred naira ok ó wá gbé fún ọ torí pé o fún ní five thousand naira ó ti jèrè àbí ó jèrè ṣé bí oúnjẹ sàrà ìbóúnjẹ olówó gbà ni àmọ́ ẹ̀sìn oúnjẹ jẹ́ kákó sanwó rẹ̀ ẹ wá sọ pé sàrà fún kù ẹ ẹ ṣe sàrà. ẹ̀ ya yín ni ẹ̀ ń tà bàbá yín ni ìṣesí ọmọ àlè sínú kó sọ òbí ẹ̀ di títà kó sọ di business bàbá yóò ti kú ọlọ́run ti bá mi ṣe mo ní ìdínwó tẹ̀tẹ̀lẹ̀ wà rúwó yóò àdọ́yàwó gbọ́múlé láńtà yà ní fifty k àbí hundred k àbí two hundred yóò fi wá ṣòkù láti pa four hundred k ṣé sàrà ló ṣe ń ní àbọ̀ òórùn bísínẹ́sì ó fi òbí ẹ̀ ṣe bísínẹ́sì ni ó ò ṣe sàrà òun ti ń pè ń sàrà kì í ṣe ayẹyẹ ayẹyẹ lẹ́yìn Yorùbá ń ṣe ẹ̀ ṣe sàrà ẹ wà máa sọ ẹ mú gíní ẹ mú àǹkárá ẹ mú léèsì ẹ pè olórin ẹ gba tẹ́ǹtì ẹ gba họ́ọ̀lù ṣé sàrà nìyẹn ṣé ìyẹn jọ ẹni tó ń lọ tó pàdé alàbámọ̀sà àṣírí yábò tó sì tọ́ bákò tó fi lè two hundred ó fi lè two hundred ó fi lè two hundred sọ pé alibarika ó sì bá tiẹ̀ lọ sójọra wọn. ayẹyẹ lẹ ń ṣe iná àpàlẹ̀ ná ẹ ṣe sàrà àfọkù islam sì lòdì sí ṣe síbẹ̀ ó di májẹ̀mú méjì báwọn májẹ̀mú àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ fọjọ́ sí i májẹ̀mú kejì kò gbọ́dọ̀ di ayẹyẹ májẹ̀mú kẹta májẹ̀mú kẹta wọn ò gbọ́dọ̀ dífá rẹ̀ fún yín wọn ò gbọ́dọ̀ dífá sàrà òkú fún yín kí ni ìtumọ̀ dídí fa sàrà òkú ìtumọ̀ ẹ̀ ni pé kọ́mọ lọ́tíìsì ní ìsìn kéde kan wá pàdé rẹ kó sọ pé àfa àgbàgbà yìí là ń pè o ìgbọràn ọsàn ju ẹbọ rírú lọ o ìyá yín ògbẹ́ngbẹ́ lọ́rùn o wọ́n fẹ́ jẹun o àwa ni kí a ló ṣe fún yàrá wọn ni à wọ́n pẹ̀rẹ̀ ni kẹ́ ẹ pẹ̀rẹ̀ ń jọ jímọ̀ kẹ́ ẹ ha ọba àmọ́sílá yẹyẹ fún pé ẹlẹ́mìí ẹlẹ́mìí ṣètọ́nì ẹlẹ́mìí èṣù ló tì ọ́ lọ síbi tó o ṣeun tiẹ̀ ti bọ̀ ọ́ o ti sòkú dáràn ẹ̀sìn ẹ̀ ti bàjẹ́ o ti gbọ́ ìrande èṣù ẹnìkan kan ò gbọ́dọ̀ tí ó lọ pé ìyá rẹ̀ ò gbẹ́ngbẹ́ ebi ń pa lọ́rùn rárá wọ́n bèèrè lọ́wọ́ àwọn àfáà wọ́n ní nínú sàrà fòbí ẹni àti àdúà fòbí ẹni ìwọ́nu méjèèjì ló jùlọ àwọn àfáà sọ pé àdúà ni wọ́n ní àdúrà ni àdúrà ju sàrà lọ àdúrà ó ju sàrà lọ fókù kí ló sì fà á gbogbo ohun tó bá ti rò pọ̀ mọ́ owó náà ìsìláàmù kì í là á bọ̀ wá lọ́rùn sàrà ní í ṣe pẹ̀lú kó lówó lọ́wọ́ ọrọ̀ oúnjẹ ni ọrọ̀ aṣọ ni ọgbìn nǹkan ni ọgbẹ́kànga ni ọkọ̀lé ni ọlànà ni ọ̀gbọ́dọ̀ ní káàṣì lọ́wọ́ owó gbọ́dọ̀ wà lọ́wọ́ rẹ bó ṣàdúrà fóbi rẹ sónídìíwó bó ṣe jókòó lẹ́yìn júmọ́ Allahumma egifere liwalidaya ọlọ́run foríjì àwọn òbí mi méjèèjì lọ́ba parí ó ti ṣe nù ó ti ṣe nìyẹn gígọ̀ tá a gọ̀ làáfà àfi sọ pé òun fẹ́ tọrọ àforíjì fún ìyá rẹ tó ní kó o mówó wá wọ́n ti rí bá a gọ̀ jù a gọ̀ ọ́ pọ̀ wọ́n èyí fọwọ́ ṣàdúrà a ṣẹ̀ṣẹ̀ máa sọ. So wọ́n ti rí wa ní mugun ee àfa bàbẹ lọ́hùn wọ́n ṣe àfúnlówó wọ́n ìfowó ṣàdúrà pọ́ọ̀sì ṣàdúrà fọ́kù rẹ wọn ò ní orẹ́ǹtì àfa wàlíwáládù sọ́ọ̀lẹ̀ yédi òòlà ohun tó àdébì sọ nìyẹn ọmọ rere ti ń ṣàdúrà fọ́bi rẹ̀ kí ló kàn àfa rẹ̀ ń bẹ̀ kí ló kàn án tí fi ń gbowó fẹ́nu ara rẹ̀ ṣàdúrà fọ́bi rẹ̀ tóbi ẹ bá ti jẹ́ mùsùlùmí o ní ìdí kó o rẹ́ǹtì àfà pé ẹ bá mi ka kùránì nínú ilé fún ìyá mi ọlọ́run ò ní gbà o ètò tó wá burú jù tí ẹ tún máa ń kà onídàlélù tọ́ ọ ti ń ka dàlélù fún ìyá rẹ báyìí ìyá ó sì máa jẹ́ àti tó bá gá sí pé ìyá rẹ ó ti ní ọmọ ka dàlélù fóun tẹ́gbọ́n náà fẹ́ràn dàlélù ẹ̀jọ̀ kú bara yín ni tó pé dàlélù dàlélù èsì tí àgìdì sí yẹn máa kà tí àwọn alálìjẹ̀nu ni. jama ohun tí ń jẹ́ sàrà àfọ́kù wọn ò gbọ́dọ̀ dífá rẹ̀ fún ọ májẹ̀mú kẹta nìyẹn májẹ̀mú àkọ́kọ́ òun ni wípé ọ gbọ́dọ̀ dájọ́ sí i májẹ̀mú kejì òun ni pé kò gbọ́dọ̀ di ayẹyẹ májẹ̀mú kẹta òun ni pé ẹlẹ́mìí òkùnkùn kan kò gbọ́dọ̀ tí ọ lọ síbi ṣíṣe sàrà fún òkú rẹ̀ káàsì ẹ̀ sọ pọ́kù sí ọ rẹ́tí o òkú ẹ̀ wulẹ̀ ti ṣiṣẹ́ tí ó fi wà lìjẹ́ náà o àti sọ́ńpìlẹ̀ o wípé it's just like extra tire the main tire lẹ́sẹ̀ mọ́tò ní mẹ́rin tọ́ba gẹ́ lẹ́sẹ̀ mẹ́rin ìkarùn extra ni ó ti wá lẹ́sẹ̀ mẹ́rin yóò mú fàbí ò ní mú fù yóò mú fù péyàn ó wà lìjẹ́ náà òun fún ara rẹ̀ òun ni ó ṣiṣẹ́ tọ́lọ̀ ọba àlekè ọlá tí ó fi sànù rẹ̀ tọ́lọ̀ ọba ó fi kẹ́ ẹ̀ ok ṣùgbọ́n tó gbé sàrà òkú wọlé ó ní pé ọlọ́run ọba ọba oníbú ọrẹ ni ládà rẹ̀ pọ̀ gan-an ó pọ̀ gan-an tá a lè gbà á tán ó wá tún wá mọ̀ọ́mọ̀ nú àánú rẹ̀ ó tún wá fún wa láǹfààní kódà kò burú wẹ́ẹ́ ẹ tún lè bá ẹni yín ṣe dáadáa sí i lọ́ba parí káwá sọ pé ní yín kò wulẹ̀ jẹ́ mùsùlùmí rárá kò wulẹ̀ jẹ́ mùsùlùmí rárá ní tí ń gé sàrò òkú closed cancelled lọ́dọ̀ tiẹ̀ òun ni òfin jẹ́ kí àwọn ànábì ọlọ́run tóbi wọn jẹ́ kèfèrí ni wọn ò fi tọrọ àdúrà kankan fún wọn ni wọn ò fi ṣe sàrà kankan fún wọn torí pé ìpìlẹ̀ ni pé o gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ara rẹ o sì gbọ́dọ̀ kú sínú ìsìláàmù. Si tó bá ti wá jẹ́ mùsùlùmí tó kú sínú ìsìláàmù nínú opportunities tó wà ńlẹ̀ fún ọ ò ní pé a lè tó ràn ọ́ lọ́wọ́ lórí ibi tó báṣẹ̀ rẹ dé kó tó kú a lè ràn ọ́ lọ́wọ́ lórí rẹ̀ so májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yẹn káàdì mú ìgbàkigbà tá a bá ti fẹ́ ṣe sàrà àfọ́kù wa number one a gbọ́dọ̀ dájọ́ sí i ètò ẹ̀ pé gbogbo ọmọ jọ pé ẹ̀yin ọmọ ọjọ́ wo lẹ fẹ́ ṣe sàrà fòkù yín là ọmọ kọ̀ọ̀kan lọ́dún ara rẹ̀ tọ́lọ́ ń bá bò láṣìírí àti ṣe kó ṣe ọmọ kọ̀ọ̀kan lọ́dún ara rẹ̀ ohun tó bá fẹ́ ṣe fóbi rẹ̀ kó ṣe kì í wá ṣèwọ̀ pé kó sọ fún kejì ẹ̀ wípé à èmi ń tèmi mo mọ̀ fẹ́ gbẹ́ kànga ẹlẹ́sẹ̀ márùn fún bàbá mi ni ó ní à ẹ jẹ́ àjọ gbẹ́ papọ̀ kémi náà fi ẹsẹ̀ márùn kí n fi kún kó di mẹ́wàá kí mi tún sọ pé òun ó tún fi márùn kún kó di mẹ́ẹ̀ẹ́dógún omi ó fi mọ asúnbẹ̀ dáadáa ni ìyẹn ò túmọ̀ sí pé wọ́n dájọ́ sí ayẹyẹ òkú lé mọ́ dájọ́ sí wọ́n ìdájọ́ sí sàrà o ò sì gbọ́dọ̀ o ò sì gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ adífá o ò sì gbọ́dọ̀ sọ di ayẹyẹ lẹ́yìn náà ṣe wá rí sàrà tá à ń sọ yìí tàbá ṣe fòkù wa tàbí àwọn nǹkan míì ta sọ síwájú tàbá ṣe fòkù wa ẹni tó ṣe náà ọlọ́run ó fún ládàá o òun náà gbà ládàá o ṣùgbọ́n ẹni tó ẹni tí wọ́n fi iṣẹ́ yẹn sọrí gangan òun ló wà nípò ẹni tó ṣiṣẹ́ náà níwájú ọlọ́run so ọ̀rọ̀ ti zaka nìyẹn a lè gbókù yọ zaka a máa lè ṣe sàrà fún òkú tó jẹ́ lẹ́sà zaka ntòsí ohun tó sì rọ̀ mọ́ sàrà láti sọ̀hún ètò wa kẹ́yìn nínú orígun karùn-ún òní hajj a lè bọ́ òkú wa ṣe hajj hayyan ajizan wa mayitan òkú ẹni wa tó wà níkú àlàyé àmọ́ fún ọjọ́ orí tàbí fún àìlera kò ní okun àti lọ ṣiṣẹ́ hajj ó sì ń bẹ láyé o àwọn bàbá kan ti ń dàgbàlagbà débi wípé wọn ò lè fi wọn ò lè gba pásítọ̀tì kí wọ́n fún wọn pásítọ̀tì wọn bàbá à lọ ẹ ti dàgbà pọ̀ ẹ ti darúgbó tàbí ìyá a ẹ ti gbó ẹ lé lọ ó ti wà ajiz ìkágara ti dé látara ọjọ́ orí rẹ̀ irú òbí bẹ́ẹ̀ tàbí irú ẹni bẹ́ẹ̀ ẹlòmíì lè bá lọ ṣe hajj lójú ayé rẹ̀ lẹ́yìn náà ẹni tó ti kú gan àmọ́ tí ò rí hajj àti umrah kó tó kú ò láyé mùsùlùmí míì lè bá ṣe lẹ́yìn ikú rẹ̀ ẹ̀rí ń bẹ bẹ́ẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ohun tó kàn jí àmọ̀ràn níbi eléyìí ó ní wípé dákun o ò lè bá ẹnìkan ṣe hajj kó wá dúró fún hajj tiẹ̀ àti hajj tónítọ̀hún ànábì pàdé ẹnìkan nù ṣe hajj tó ní mò ń bá lágbájá bẹ́yà sábúrámà ló kọ rẹ̀ ó ní labaika an shabrama mo bá shabrama ṣe hajj anabi ní hajj anka summa shabrama kọ́kọ́ ṣe hajj tiẹ̀ náà kó o tó wá bá shabrama ọ̀ ẹ lòmíì ṣe hajj tiẹ̀ ìyẹn jẹ́ ẹ̀kọ́ táwọn afáàmú wá fún wa wípé ìfàtọ̀ tó bá fẹ́ bóbi ẹ̀ ṣe hajj àbọ̀ fẹ́ bẹ́nikẹ́ni ṣe hajj mọ́ lose opportunity o torí o ti mọ̀ bọ̀ yá ẹ̀ka ló dé sáwọ́dí mọ́ o <laughs> kọ́kọ́ ṣe tiẹ̀ náà ni o ńgbọ́ bá ṣe tiẹ̀ tán tẹ̀tọ́ bá wá kù lẹ̀ tó bá fi ṣiṣẹ́ ládàá fún bí òbí rẹ ni o bí ìyàwó rẹ ni o tó kú tí o ṣe hájì àbọ̀mọ rẹ ni o any any muslim àti sọlẹ̀ kan wípé sàrà òkú kò wà limited sí within the family gbogbo mùsùlùmí ló kàn láfi lè bá àwọn abubakiri àwọn umaru àwọn usman àwọn ali láfi lè bá wọn ṣe sàrà ok tá a sì jọ tán àmọ́ àtàn nípasẹ̀ kí ni o ìjẹ́ mùsùlùmí so wọ́n fẹ́ kó o ti ṣe hajj tiẹ̀ kó tó di pé kó tó di pé ọ wà bẹ́ẹ̀ lómi ṣe hajj alóòfúwàsí kò ń gẹ́rẹ́ ẹ má ṣe ayẹyẹ òkú mọ́ o haramu ni o haramu ni iná àpá ni o ohun tí ń jẹ́ sàárọ̀ òkú láti sọ yẹn o ohun tó bá ti yàtọ̀ sí yẹn ìranù ni o ọlọ́mọ sì wá lónìí ranù subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk aqimus salah.